kan ṣílẹ̀kùn àánú náà. adé afúnṣọ̀gùn níjọ́ tí ṣọ̀gùn ń tọrùn bọ̀ wá sílé ayé wọ́n ní ó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó ṣe ọ̀rùnmúlà gbọ́rú rẹ̀ bọ́ ó rú ó gbé tutù ó ṣe láyé ọ̀rùnmúlà bá ti ń dà ayé tí náà máa dà. bóyá irú obìnrin tí mo máa ń láì kí kóbìnrin yẹn pupa kó má ní nǹkan tó pọ̀ jù kó dẹ̀ má ní tó kéré jù. ó ń pé tó pupa bírú tèmi báyìí. ìwé ọmọkàn lásìkí ẹni. kí ló kún ẹ bẹ́ẹ̀ kí ni tiẹ̀ nínú ọ̀rọ̀ mi. tó bá ti ń lásìkí tiẹ̀ á máa fẹ́ tèmi. ayé mi tí máa ń ṣe oyún. a gbogbo ayé ló máa gbọ́ kò tí a ti dé ọwọ́ yín ló bá bẹ̀. ọmọ gọ ẹ ni ó máa kú ikú kí ló máa pọ ọmọ bí òun ṣe kú àgọ. èmi àmọ̀dá ọmọ súlẹ̀ èmi ò ń gọ o. really ló ṣe ṣe ọ̀rọ̀ ọkọ calm down jọ nítorí ọ̀dọ́wọ̀. I'm in charge. nítorí mo ti tuntun báyìí. season film ni o wò tó bá tan generator gan eku ẹ kò lè wọ́n tọ́ ọ torí pé ó máa tọ́ gbé kọ́ọ̀bù yẹn fún mi.